لله الحمد لله الذي جعل من عباده مسلمين وجعل منهم الكافرين والمشركين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نظم العلاقة بين المسلمين وغير المسلمين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من أق من أقام الحقوق وأعطى كل ذي حق حقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داجو داجو بلو ما سيداوين يا أم بني نوا أني تولو ما كجي مسلمي أو أني توقف ففلو تنتلاسي أولو تسنتلت النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam ó sì ń bẹ nínú wa àwọn ẹni tó ti pé wọn kọ tọlọ́n wọn kọ tà nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ẹni àkọ́kọ́ tó gbà fọlọ́n tó gbà fanabi àwọn là ń pè ní almuslimun almu'minun ṣùgbọ́n àwọn ẹni tó kọ tọlọ́n tó takùtà nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn là ń pè ní. الكافرون، المشركون، ní àwùjọ kọ̀ọ̀kan ó ṣeéṣe kó jẹ́ ike mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí àwọn náà ni wọ́n jọ ń gbé bẹ̀ àwọn ni wọ́n jọjọ́ máa bẹ̀ báwo ni irú àjọṣepọ̀ wo ilé wà láàrin mùsùlùmí àti ẹni tí kìí ṣe mùsùlùmí tí wọ́n ti jọ ń gbé àwùjọ kan náà tí wọ́n ti jọ jẹ́ ọmọ abẹ àbí tó ṣe pé gbígbèlú òun ló pa wọ́n pọ̀ nígbà míì orílẹ̀-èdè amajẹ́ Islam nígbà tó ṣe pé wọ́n á fún àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí láàyè láti wọ ìlú àwọn láti wá ṣiṣẹ́ kan àbí iṣẹ́ míì àwọn eléyìí wọ́n jẹ́ tó ti tọwọ́ bọ̀ wé ìgbọ́ àsọyépọ̀ pẹ̀lú ìjọba Islam pé táwọn bá wọ orílẹ̀-èdè yín o gbogbo nǹkan tó lè mú lọ síwájú bọ́mi èèyàn òun làwọn á máa ṣe ṣùgbọ́n gbogbo tó lè kó ìfàsẹ́yìn tó lè kó bọ́mi èèyàn gbogbo tó ṣe kó lè kó ìfàsẹ́yìn tó lè kó bọ́mi èèyàn àwọn ò ní lọ́wọ́ níbẹ̀ irú àwọn eléyìí ẹni tó bá wá sí àwùjọ wa ní ìgbà tí àwùjọ wa jẹ́ ti ẹ̀sìn Islam tó ń sì jẹ́ ni tí kìí ṣe mùsùlùmí báwo ni àjọṣepọ̀ wa pẹ̀lú rẹ̀ báwo ló ṣe gbọ́dọ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọn kò gbọ́ ẹ̀sìn islam yé iná máa ń lérò yìí pé tẹ́nìkan bá ti jẹ́ kókó jẹ́ mùsùlùmí nǹkan tí ń bẹ láàrin àwọn pẹ̀lú ẹ̀ kò ju pé káwọn ọmọ wọ́nà láti pa lọ káwọn ọmọ wọ́nà láti mú kúrò lókè pẹ̀ iná ní nǹkan tó yẹ káwọn ṣe síbẹ̀ náà wà ní islam tó nítorí tó bá jẹ́ bẹ́ẹ̀ ó dájú pé àwọn mùsùlùmí tó síwájú wọn ìbá wọn ò bá ti pa wọn tán kó tó di pé wọn bí wọn torí ẹ ló ṣe jẹ́ kó àǹbùkátà láti má kí ni àjọṣepọ̀ báwo ló ṣe yẹ kó rí láàrin mùsùlùmí àti ẹni tí kìí ṣe mùsùlùmí ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run ètò wa nínú alukur'an àti ètò wa nínú sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam a rí i pé ní kí àti ẹ̀sìn islam bẹ̀rẹ̀ ní ìlú mẹ́kà anabi sallallahu alayhi wa alihi wa sallam ó bẹ̀rẹ̀ sí ní pẹ̀tọ́ lórí tẹlẹ́mù àwọn èèyàn tó wà ní mẹ́kà ṣẹ̀sìn islam nígbà tó ń kọ́kọ́ jẹ́ mùsùlùmí àkọ́kọ́ tí ò sẹ́lómi tó ti jẹ́ mùsùlùmí ṣáájú tiẹ̀ tí gbogbo èèyàn yòókù pátá káfà táwọn jẹ́ kàfíròn ẹ̀rí pé pípé lànà bí bẹ̀rẹ̀ sí ní pé gbogbo wọn ó pé ìyàwó ó pé mọ̀lẹ́bí ó pé alásùnmá ó pé gbogbo wọn sẹ́sìn Islam ní ìbámu pẹ̀lú àṣẹ Ọlọ́run tó ní wa anzir ashiratakal aqrabin máa ṣe ìkìlọ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ẹni tó jẹ́ ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí anabi sallallahu alayhi wa sallam kò kò pa eléyìí tì ó ń ṣe bẹ́ẹ̀ títí ọdún mẹ́ta fi pé lẹ́yìn rẹ̀ lọ́lọ́run á pa láṣẹ pé fasda' bima tu'mar wa a'rid 'anil mushrikin níta fi ràn wá gbé jáde sí gbangba báyìí ẹ máa pe gbogbo àwọn èèyàn lápapọ̀ má jẹ́ ọmọ lórí mọ̀lẹ́bí rẹ̀ lásán eléyìí fi hàn yín pé àkọ́kọ́ àjọṣepọ̀ eléyìí tó yẹ kó wà láàrin mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí òun náà ni ad-da'watu ila Allah ìpèpè lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba wa ká máa pe ẹni tí kìí ṣe mùsùlùmí wá sí ọ̀dọ̀ Ọlọ́run kó náà gbọ́ Ọlọ́run ọba gbọ́ gẹ́gẹ́ bí àwa ti ṣe gbọ́ Ọlọ́run ọba gbọ́ ká ṣe àlàyé fún kí ni pàápàá ń tà ń pè lẹ́sìn Islam ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí wọn ò dá Islam mọ̀ rárá àwọn lérò ìpè Islam ẹ̀sìn kan ni táwọn gbọ́dọ̀ sá fún àwọn lérò pé mùsùlùmí ẹnìkan ni táwọn gbọ́dọ̀ bá tò ìdí nì tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ojúkójú èròkèrò iná ni wọ́n máa ní sí ẹ̀sìn Islam ojúkójú wọn fi ń wo Islam àti mùsùlùmí èròkèrò oná ni wọ́n ní sí Islam àti mùsùlùmí eléyìí tí ó sì yẹ kó jẹ́ bẹ́ẹ̀ nítorí wípé ẹni tí ó ń ṣe ẹ̀sìn kan tó yàtọ̀ sí tiẹ̀ ó yẹ kí ìwọ lásìkò láti gbọ́ láti mà nípa ẹ̀sìn tó ń ṣe yẹn ní ìgbà tí ń pè ọ lọ sí di ẹ̀sìn yìí báyìí ó yẹ kó tẹ́tí láti gbọ́ nítorí pé ìwọ ò mà ike ibẹ̀ náà lọ́nà wà fún ẹ ibẹ̀ lórí ayé wà ibẹ̀ lórí ire tọ́lá kìyàmà wà. ní gbogbo ìgbà tí mùsùlùmí bá ráyè láti pé ẹni tí kìí ṣe mùsùlùmí sẹ́sìn Islam àti láti ṣe àlàyé pàápàá ẹ̀sìn Islam fẹ́ni tí kìí ṣe mùsùlùmí. musulumi ọgbọdọ gbọ́dọ̀ sáwọn àti sàlàyé yìí rárá o nítorí pé kọ̀mọ́ntì jẹ islam kò sì má báwọn musulumi ti ṣe jẹ, iná ló mẹ́lòmíì tó fi fà á kíkọ́rí pé lálá gbàgádá òun ò ní gba sílé ó sì kọ́lé kalẹ̀ fẹ́ni tí wọ́n bá rẹ ni yàrá ń bẹ́ ń tó lè fi háyà ó wá lóun ò lè gba musulumi sílé kí ló dé ó láwọn musulumi máa pààyàn ni àwọn mùsùlùmí dájọ́ wà ládùúgbò ọba ti pa ó ti pẹ́ tọ́ba pé mùsùlùmí máa pààyàn àwọn mùsùlùmí dájọ́ wà lù ọba ti pa ó ti pẹ́ torí ẹ̀ ó túmọ̀ sí pé tẹ́lẹ́sìn mẹ̀sìn ní ń dọ̀ ọ́ láàmú tẹ́lẹ́sìn ọmẹ́sìn rẹ̀ ní ń dọ̀ ọ́ láàmú ẹ̀yà mẹ́yà ẹ̀sìn mẹ̀sìn òun ló fọ́ lórí tí ò jẹ́ gbádùn nítorí pé àwọn mùsùlùmí wọn kì í pa ẹnìkan wọn yìí kò sẹ́nìkan tó ṣe é bá mú létí kò sẹ́nìkan tó dùn ó bá tò kò sẹ́nìkan tó dùn ó bá gbé bí àwọn mùsùlùmí nítorí pé àwọn mùsùlùmí wọ́n á máa wọ́n á máa ẹ̀tọ́ rẹ ò ní fẹ́ tí ó ní ọ lára gẹ́gẹ́ torí ẹ̀ àti wọn nípa islam ni wọn kí ni ń jẹ́ islam òun ò mọ̀ báwo làwọn mùsùlùmí ti ṣe rí iná ló nínú àwọn ẹni tí kìí àsọ ah, ti ń bẹ lọ́kàn wọn tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú ló ń bẹ lọ́kàn wọn ìkórìíra burúkú ló ń bẹ lọ́kàn wọn sáwọn mùsùlùmí ìbínú burúkú ló ń bẹ lọ́kàn wọn sáwọn mùsùlùmí ìkùnsínú burúkú ń bẹ lọ́kàn wọn sáwọn mùsùlùmí ọlọ́wọ́n bá ti ṣàlàyé eléyẹn fún wa wípé láéláé o ẹni tí kìí ṣe mùsùlùmí kò lè yọnu sí mùsùlùmí láéláé àfi tó náà bá tó di kèfèrí gẹ́gẹ́ bíi tiẹ̀ àmọ́ ní tá ń sọ ní ìsìn ó náà ní ìhùwàsí ìhùwàsí rẹ ni ẹni tó náwó dáadáa sí ọ kí ló dé tí wọn náwó àìdá sí i ẹni tó tẹni dáadáa sílẹ̀ fún ẹ kí ló dé tó ṣe pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wọ́n ń ta sí wàlà hàwùlà wàlà kú wọ́tẹ̀ ìlà bìlà mùsùlùmí nínú ojúṣe rẹ sí ẹni tí kìí ṣe mùsùlùmí òun náà ni kò pè ẹsìn islam ala basira lórí ìmà ìmà àmàdájú ìmà àmàyéké ìpèpè eléyìí tí kò ní léèbú nínú ìpèpè eléyìí tí ò ní lépè nínú ìpèpè eléyìí tí ò ní ní àríyànjiyàn eléyìí tí kò ní tùmà nínú àlàyé lẹ́jọ́ sí fúnra yín tọ́lọ́wọ́n bá bá ní yọ́ gbọ́ yóò kúkú gbọ́ yóò kúkú gbà ẹni tọ́lọ́wọ́n bá sì ní yọ́ kò ní gbà kò kúkú ní gbà láéláé ṣùgbọ́n tiẹ̀ ló ti ṣe yẹn ó ti ṣe tiẹ̀ nìyẹn nítorí pé ẹ̀sìn islam ọkọ wa wípé ká má mọ̀ wọ ẹni tí kìí ṣe mùsùlùmí níran láì jẹ́ pa ẹ̀sìn islam nítorí kó má bàa ní àwáwí kó má bàa ní àwíjàre kan nígbà tó bá di lọ́la kìyàmà eléyìí ni dáadáa eléyìí tó ga jù èyí tí mùsùlùmí lè ṣe sẹ́ni tí èsè mùsùlùmí òun náà sì ni dáadáa eléyìí tí ò lẹ́gbẹ́ eléyìí tá a lè ríru rẹ̀ eléyìí tá a lè rí nǹkan míì tá a lè rí ṣe tó ṣe é pé yọ ọjọ́rú eléyìí báyìí ẹni tí ẹjọ́jọ́ máa lu ẹni tí ẹjọ́jọ́ máa pínlẹ̀ ẹni tí ẹjọ́jọ́ máa orílẹ̀-èdè tí kìí ṣe mùsùlùmí tó bá béèrè pé kí ni dáadáa eléyìí tó lè ṣe sí tí ó ga ju gbogbo dáadáa lọ ọ̀nà ni da'watuhu ila islam kò pé wá sí di ẹ̀sìn islam torí ẹ̀ ó ṣe ṣe kọjá pé yahudi ọ̀nà lẹni tí ọba tó ó ṣe ṣe kọjá anasrani ọ̀nà lẹni tó ọba tó ó lè jẹ́ alimajosi ó sì lè jẹ́ aliwatani èyí yòówù ó lè jẹ́ nínú àwọn kèfèrí ojúṣe rẹ̀ òun náà ni kò pè wọ́n sẹ́sìn islam kó àṣàlàyé kí ni ń ṣe ẹ̀sìn islam fún wa torí ẹni tí ó gbọ́ tí ó gbà kọ́lọ́ wọn ọba kó lè bá àfi ṣe kòńgẹ́ gbọ́wọ́ rẹ̀ nítorí ẹ̀san ńlá ń bẹ fún ọ náà nígbà tó bá pè yẹn lọ sí di islam gẹ́gẹ́ bí hadith eléyìí tí imam muslim gbé jáde ṣe tọ́ka sí i. بأن النبي wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní man dalla ala khayrin falahu mithlu ajri fa'ilih ẹnikẹ́ni tó bá ti lè tọ́ka dáadáa ṣiṣẹ́ fẹ́nìkan tó ń ti ń ṣe gbọ́tọ́gbà tí ń ṣe rere yẹn ọlọ́run ọba yóò san wọn náà lẹ́sàn-án rú dáadáa tó pé lọ sídìí rẹ̀ yẹn Allahu akbar ẹ dúró dáadáa táwa mùsùlùmí ń sọnù ẹ dúró ṣe olóore táà mójútó. tose ṣe é pé ẹni tí kìí ṣe mùsùlùmí wọ́n ń bẹ lọ́tún wọ́n ń bẹ lọ́sì iwájú àtẹ̀yìn à ń ṣe ń tinú láti pè wọ́n sẹ́sìn islam nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé àkúkú mà nípa islam tẹ́ ń ṣe bó bá pẹ́ bẹ́ẹ̀ lọ́nà wà náà ní wa ẹ sàlàyé fún wa o àwọn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ẹ̀sìn islam eléyìí tó wà ní kíkọ́ ní èdè yorùbá ní èdè english ẹ jẹ́ kó di ọwọ́ àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ẹ jẹ́ kó wọ́n kà nípa islam káwọn náà mọ̀ nípa rẹ kó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àgbéyẹ̀wò rẹ̀ ṣe ń tí wọ́n ń ṣe káwọn náà fi lè bá a ike ọ dájú pé wúrà yàtọ̀ sí òkúta wúrà ó yàtọ̀ sí òkúta kò sì ṣe tó fi jọ òkúta tí èyí bá ṣe àwòrán lásán ابن ابي طالب رضي الله عنه كان بيتم باصر قال امام البخاري ات مسلم تسيك بجادي انا بني فوالذي فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم النبي صلى الله عليه وآله وسلم ولا ما في علوم بابورا بيت علوم بابا توين يا فني كمانا a olóore fún ju gbogbo ètò wọn jù nínú owó lọ nínú hadithi mi anabi ni man da'a ila huda kana lahu min al-ajri mithlu ujuri man tabi'ah la yanqusu dhalika min ujurihim shay'a ومن دعا إلى ضلاله كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا رواه مسلم anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá pèpè lọ na ojú ọ̀nà mà ó pèpè lọ sí ojú ọ̀nà tó jẹ́ ti tó bá tẹ̀lé tiẹ̀ nídìí ìmànà yẹn láì jẹ́ pé ru ládà wọn bó fún ẹ yóò dín kankan kùnú ládà tiwọn ẹni tó bá wá dé pé ìsìn ńlò pépè lọ sí díẹ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ kó náà gba irú ẹ̀sìn àwọn ẹni tó bá tẹ̀lé nídìí pèpè orí ibú yẹn láì jẹ́ pé irú ẹ̀sẹ̀ wọn tí wọ́n gbà yóò dín nǹkan kan kù nínú ẹ̀sẹ̀ tiwọn torí eléyìí jẹ́ ojúṣe ńlá fún àwọn ẹni tí wọ́n jọ tò kan náà ládùúgbò kan náà nílé kan náà lágbègbè kan náà níbi iṣẹ́ kan náà táwọn kì í ṣe mùsùlùmí pé kò pè wọ́n lọ sí di ẹ̀sìn islam ọ̀dájú pé ńgbà tí ẹni tí kì í ṣe mùsùlùmí ń gbọ́rọ̀ yìí yínyín mú yín mú gẹ́gẹ́ bí ìsí ẹni tí kòkòrò bá jẹ mọ́ ẹ̀ torí islam ibẹ̀ lọ́nà wà kò má náà láti ń bẹ lọ́run lóru àti lọ́sàn pé àwọn ẹni tí kò mọ̀ pé di islam lọ́nà wà wa fi wọ́n mánà ọlọ́run jẹ́ káwọn náà mọ̀ pé islam lọ́nà. kó o jẹ́ káwọn náà kí wọ́n pẹ̀lú wa islam nítorí kí gbogbo wọn lè bá àjọ sórí ire papọ̀ tó bá di lọ́la kìyàmà ọjọ́ tí owó tàbí ọmọ tí ò ní sí ẹnìkankan láǹfààní àyàfẹ́ni tó bá gbé ọkàn tó má tó gbé wá pàdé ọlọ́run ọba wa ọlọ́run ọba kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú àwọn ẹni tó ṣe pé ọkàn wọn yóò jẹ́ èyí tó má ọkàn mímá yìí òní wọ́n gbé wá pàdé ọlọ́run tọba di lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàmà ìpèpè lọ́sọ́dọ̀ ọlọ́ ìjíṣẹ́ ẹ̀sìn islam bákan náà ìmáa ṣe ìkìlọ̀ fáwọn èèyàn lórí àti mójútó islam min ahamil muhimmat ó ń bẹ nínú èyí tí ó pàtàkì jù nínú àwọn nǹkan tó pàtàkì wa min afdalil qurbat ó sì ń bẹ nínú ètò jù nínú àwọn nǹkan tí èèyàn máa ṣe láti súnmọ́ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́lọ́wọ́n bá kó fẹ́mi pẹ̀lú rẹ̀ ṣe kó ṣe wá lọ́kànnú ẹni tí ó lè máa pèpè lọ sí díẹ̀ Islam pẹ̀lú wa wa àti ọ̀rọ̀ wa àti ìṣesí wa kọ́lọ́wọ́n bá kó sin rọrùn fún wa bẹ́ẹ̀. bákan náà nínú tọ́gbọ́dọ̀ tí ojúṣe mùsùlùmí sani tí kìí ṣe mùsùlùmí òun náà ní pé èèyàn jẹ́ mùsùlùmí kò fàyè gbà ọ́ àìjẹ́ mùsùlùmí rẹ̀ ìsìláàmù ọ̀fà yìí gbọ́ nítorí pé nìkan ọ̀jẹ́ mùsùlùmí pé kọ́ sàbò sísí o ọ gbọ́dọ̀ sàbò sísí nínú ẹ̀mí ẹ̀ kẹwàájọ lọ pété kẹjọ lọ pèrò dìtẹ̀gbẹ̀mí ẹ̀ torí kọ́ bá jẹ́ mùsùlùmí ọlọ́wọ́n bá ṣe lé wọ̀ kọ́tọ́nà lábẹ́ òfin ẹ̀sìn Islam kẹ́ ẹ máa wá dẹ́dẹ́ nìkan wípé ẹ̀ mú balẹ̀ ẹ̀ rí pé gbẹ̀mí lẹ́nu rẹ̀ náà ni. torí pé kọba àjẹ́ mùsùlùmí islam ọ̀fàyè léyìí gba àwọn èèyàn bákan náà islam ò tiẹ̀ gbà wípé kẹ́ ẹ mú dúkìá rẹ̀ kẹ́ ẹ dáná sun kẹ́ ẹ bà ní dúkìá jẹ́ torí pé kọba àjẹ́ mùsùlùmí islam ọ̀gbà bẹ́ẹ̀ islam ó fi ààbò tó péye ó fi ṣọ́ ẹ̀mí ọmọnìyàn ààbò tó péye ó fi ṣọ́ dúkìá ọmọnìyàn. kọ́ gbà kẹ́ gba ẹ̀mí ara yín nígbàkúgbà kó sì gbà kẹ́ máa dáná kẹ́ máa dáná sun dúkìá ara yín nítorí pé gbogbo ń tẹ́ bá ṣe lónìí lọ́lọ́run ọbọ̀ ṣèṣirò fún yín nípa rẹ̀ tó bá di lọ́la. bákan náà ìsìláàmù ọgbà kẹ́ dìtẹ̀ sí nípa iyì rẹ̀ kẹ́ wá bu kẹ́ kàn lábùkù àbí kẹ́ lọ ra ìyàwó rẹ̀ mú kẹ́ wá bá alájọṣepọ̀ ọ̀bàjẹ́ a'udhu billah ìsìláàmù ṣe léwọ̀ torí pé kò bá jẹ́ mùsùlùmí láti wá máa ṣe léyìí àní ìsìláàmù ṣe léwọ̀ kèfèrí yìí kò bá jẹ́ kèfèrí tó jẹ́ pé ẹ̀dìjọ́ jẹ́ ọmọ ìlú ni àbí kèfèrí tó jẹ́ ẹ̀já tó ti tọ́jú àlejò tó yẹ pé bomi ló ń ti wá àbí bomi ló ti àti orílẹ̀ yín ṣùgbọ́n ìjọba yín ó jẹ́ ló ń tẹ̀ fún páwọn gbà pé wọlé kọ́tọ́ tẹ́nìkan kó fi aburú ṣe. ẹ gbọ́dọ̀ náwó ọ̀bàjẹ́ sí ẹ gbọ́dọ̀ ṣàbòsí sisi. ẹ ò gbọ́dọ̀ náwó ọ̀bàjẹ́ sí dúkìá rẹ̀ ẹ ò gbọ́dọ̀ jí dúkìá ẹ gbọ́dọ̀ jàǹbá rẹ̀ ẹ ò sì gbọ́dọ̀ ẹ ò tó ṣe wípé yóò lo gbájú fún irú ètò aláìlérò tí wọ́n máa ṣe gbájú wọ́n máa ṣe yahoo yahoo fún wa tí bá fi pé ẹ fẹ́ sórí ire ni tí èsì kórì ibú lẹ́yìn láàyò wọ́n ní à ẹ jẹ́ káwọn jẹ́wọ́ òyìnbó nítorí káwọn ń gba díẹ̀ nù nínú dúkìá àwọn baba ńlá wọn táwọn òyìnbó ti jí kórì táwọn ní baba ńlá tiẹ̀ o tóyìnbó ti wo tiẹ̀ kó tí baba ńlá tiẹ̀ wá kọ́ àkọọ́lẹ̀ pé wọ́n ní kọ́ jẹ́gbọ́n yànú fáwọn tí wọ́n wọn gba dúkìá tóyìnbó ti kó lọ́wọ́ àwọn torí ẹ̀ olè jíjà haram ni o èèwọ̀ ni o ọ gbọ́dọ̀ jẹ́ nìkan lólè torí pé kèébà àti ṣe mùsùlùmí ọ gbọ́dọ̀ jẹ́ nìkan lólè torí kọ́ba àti jẹ́ kèfèrí ìsìláàmù sì léèwọ̀ ó rí i pé tó bá ń yẹ ọ̀rọ̀ tó ń yìí wà á rí i pé ìsìláàmù gangan lẹ̀sìn tó ní ká dúró dọ́gba ìsìláàmù kò fààyè àbòsí sílẹ̀ kò fààyè yẹn jẹ dajo ọlọ́ni ó sì fún kèfèrí.

gbogbo àbùkù yòówù ìsìláàmù ọgbà bẹẹ nítorí wípé òun náà lọba tó dáa gẹ́gẹ́ bó ti jẹ́ pọ́ba tó dáa lọ́dà náà gbogbo wa pátá níwájú ọlọrun ẹlẹ́dàá wa ẹ̀rú tọ́lọ́ ń sì dání wa ìsìláàmù ó lóun ọgbà kẹ́nìkan sábòsí sẹ́nìkan bákan náà ìsìláàmù wa ó tún ní nínú ojúṣe wa sáwọn ẹni tí kìí ṣe mùsùlùmí òun náà ní pé àjọṣepọ̀ káràkátà láàrin wa àtẹni tí kìí ṣe mùsùlùmí kò sí ní tó burú ń o lè rà lọ́dọ̀ káfìrì o sì lè tà fún káfìrì káfìrì lè rà lọ́dọ̀ rẹ káfìrì lè tajà fún ọ kò sí ní tó burú nu eléyìí o lè fi lé háyà fẹ́ni tí kìí ṣe mùsùlùmí ẹni tí kìí ṣe mùsùlùmí náà lè fi lé háyà fún ọ. ìsìláàmù ni kò sí ní tó burú nu eléyìí o lè kọ́kọ́ rẹ gbé ẹni tí kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà lọ́kadà rẹ ẹni tí kìí ṣe mùsùlùmí náà lè fi mọ́tò rẹ gbé ọ ó sì lè fọ̀kadà rẹ gbé ọ gbogbo eleyi kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn islam ìsìláàmù ọ̀gbà kọ́ wa jẹ́ pé ńgbà tó bá dọ́jà wa wojú ẹni tó fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀ ìgbẹ́ mùsùlùmí nìkan ńlọ rajà ìwọ ò ní rajà lọ́dọ̀ ẹni tí èsè o eléyìí kò èsè lànà islam ibi tó bá ti pé ọ ẹni ti rà á ẹnìkan ta náírà fún ọ náírà pé tọkọ pé ti ń ṣiṣẹ́ dáadáa ọ̀dọ̀ ẹni tí ń ta náírà mẹ́fà náà láti rà á mùsùlùmí mùsùlùmí islam ò ní kọ́ ọmọ wojú tó rajà torí pé ńgbà tí wọ́n bá ń wojú tó rajà ó pé wọ́n wojú tiẹ̀ náà kó tó di kó wọ́n rà lọ́dọ̀ rẹ̀ islam ò fàyè eléyìí lẹ̀ ọ̀dọ̀ ẹni tó bá ti pẹ́ ọ iná ló ti rajà rẹ̀ ó lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìpè nínú ìgbésí ayé rẹ̀ ọ̀pọ̀ nǹkan lọ́wọ́ lọ́dọ̀ àwọn àwọn tó jẹ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ kọ́dà ó tún rajà lọ́dọ̀ àwọn yahudi àwọn ọlọ́jọ́ sátidé eléyìí ọjẹ́ ìṣesí anabi wa muhammed sallallahu alayhi wa sallam kọ́dà anabi kó filẹ̀ ayé lẹ̀ nígbà tí aṣọ ogun rẹ̀ tọ́jẹ́ nǹkan tí ń bẹ lọ́dọ̀ ọ̀kan yahudi ẹni tánàbí sallallahu alayhi wa sallam tọ́ ránjẹ lọ́dọ̀ rẹ̀ láwìn lọ́dọ̀ rẹ̀ láwìn ogun rẹ̀ dúró wípé ẹ fún mi láwìn asogun ogun mi ni ẹ fi sọ́dọ̀ ńgbà mo sanwó ńgbà aṣọ ogun mi padà subhanallah yahudi lélẹ́yìn o anabi sallallahu alayhi wa sallam ó kú aṣọ ogun rẹ̀ ń bẹ lọ́dọ̀ yahudi látàrí oúnjẹ tọrọ láwọn pàtó tó kú làwọn mùsùlùmí tó sanwó inú wọn tó gba aṣọ anabi sallallahu alayhi wa sallam padà torí ẹ islam ti wa ló ń gbọ́ yẹn o yàtọ̀ sáyẹn lágbọ́yé islam tó ń gbé ká teruku akusi ọ ní àgbọ́yé tó o sì tí ì rí nǹkan fẹ́ dànù látijọ́ yìí ọmọ wa tanra rẹ ó gbogbo ntọ́ bá ra ọ̀dọ̀ mùsùlùmí ló ra gbogbo ntọ́ bá ta mùsùlùmí ló ta fún eléyìí kìí ṣe ti fi kọ́ wa ẹni tó bá pé ọ torí pé iye tó fẹ́ rà ló pé ọ oníkọ́ ta fún ẹni tó bá pé ọ torí pé iye ra lọ́dọ̀ rẹ̀ kò bá àmọ́jẹ mùsùlùmí kò bá ara kò bá kọjá léegun kọjá olóró ọjà rírà ọjà títà kò sentí bùkátà kó kọ́ ọmọ wẹ̀sìn ẹni tó fẹ́ rà lọ́dọ̀ rẹ̀ ńbẹ̀ eléyìí jẹba àwọn. ṣùgbọ́n o ìsìláàmù ti wá kọ́ wa o wípé nípa kíkí mùsùlùmí kò gbọdọ̀ sálámà sí káfíìrì o torí sálámà tẹ́ rí yẹn asalaamu alaykum táwọn mùsùlùmí ni o táwọn mùsùlùmí ni kèé ṣe kíkí tọ́gbọ́dọ̀ wáyé látọ̀dọ̀ mùsùlùmí sẹ́ni tí èsè mùsùlùmí ó ní kí ló dé ṣé èsè pé ẹ ti yà ń bẹ̀ àyà ṣébí wọn náà mọ̀ pé èsè ruwa àbí ẹ̀kọ́ ni tọ́ba jẹ́ pé ruwa ni ọ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe sálù alákó náà wọ mọ́ṣáláṣí wa báyìí yóò ní òun ò ní wọ̀ gẹ́gẹ́ bí màmá kan nìyẹn ó ní nígbà tó kọ òun fẹ́hùn ọ fẹ́hùn nígbà tó ń jọ ọmọlẹ́yìn Kristi ìgbà tó kọ òun á fẹ́hùn tán ọkọ wọn á sọ pé ìgbé àwọn kò ní rọgbọ kò ní wọ àfi kó di mùsùlùmí o ó ní ló ń bá ń ṣe sọláàt ó ń túmọ̀ sí pé ló ń bá gba islam ìyá yìí gba islam ó ṣe islam títí tí ọkọ rẹ̀ fi kú jáde kúrò láyé gbàtọ́kọ kúrò láyé ìyá yìí tún ṣe islam fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ikú ọkọ rẹ̀ fún bíi ọdún mẹ́tàdínlógún lẹ́yìn ikú ọkọ rẹ̀ lẹ́yìn eléyìí lọ́wọ́ á rí i pé islam ò pé òun lọ́wọ́ á fi islam sílẹ̀ kẹ́ máa wo nǹkan ìyá yẹn ti lọ mẹ́kà lójú ayé ọkọ rẹ̀ kó tó wá ṣe al anil islam kó tó di pọ́pa islam tì àwọn abiléèrè lánàá òde yìí pé màmá ǹjẹ́ a ṣe tán tọrọ fẹ́ jogún ọkọ rẹ̀ ọkọ kú nígbà tó ń wá mùsùlùmí eléyìí fún láǹfààní àti jogún ọkọ ṣùgbọ́n mina siyasati shar'iyya nínú nǹkan tí òfin ṣẹ̀ríà kan tá à ń pè ní siyasati shar'iyya tó mú wa òun náà ní pé bó tilẹ̀ jẹ́ pé ìyá yìí lẹ́tọ̀ọ́ sí kó jogún ọkọ rẹ̀ nítorí pé májẹ̀mú tí mú ní jogún wà lára rẹ̀ ń bẹ́ẹ̀ torí pé mùsùlùmí ni nígbà tó kọ kú ṣùgbọ́n ní báyìí kò sí mùsùlùmí ǹjẹ́ ẹ lè padà sí islam kẹ́ ẹ fi láǹfààní àti jogún ọkọ yín ó ní rárá kí ló dé tẹ́ ẹ lè padà sí islam ó lóun ò lè ṣe má la hawla wala quwwata illa billah torí ẹ̀ wọ́n náà ti rí pé èsè ru wa ìgbà tí wọ́n kì í ṣe sọ̀lẹ́t ìwọ kì í yọ zakat bẹ́ẹ̀ ni anabi isa aleyhi salam ó máa ń ṣe sọ̀lẹ́t ó sì ń yọ zakat ìwọ yìí ìwọ yìí ṣe sọ̀lẹ́t ìwọ yìí ṣe zakat kayfa yakunu laka malul muslimin báwo ni wọ́n sì wá lẹ́tọ̀ọ́ sí nítorí pé mùsùlùmí nìkan ló lẹ́tọ̀ọ́ sí nígbà tí wọ́n jẹ́ fala saddaqa wala salla walakin kadaba wa tawalla torí ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe asalaamu alaykum sani tí ì ṣe mùsùlùmí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe asalaamu alaykum sani tí kì í ṣe mùsùlùmí haram ìnilábẹ òfin Ọlọ́run ọba wa torí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ kú kalẹ̀ ẹ kú sẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú bẹ́ẹ̀ sì máa kíra yín nínú àṣà yín. ṣùgbọ́n pé asalaamu alaykum lẹ́ asalaamu alaykum ìkírẹ ẹni eléyìí tó jẹ́ ìtẹ́sìmú wa it's a divine greeting tá a gbọ́dọ̀ gbé lọ sọ́dọ̀ ẹni tí kì í ṣe mùsùlùmí. walaw anna ghayra muslimin badara al-muslima bit-taslim. kápẹ́ ni tí kìí ṣe mùsùlùmí lọ́kọ́ sálámà sí mùsùlùmí ńkọ́ lónìí asàlámù àlékù o táwọn kékeré ṣe sálámà gan ni asàlámù àlékù kí ni ń kù ńgbà tí èsè kójó ń kù asàlámù àlékùm bẹ́ẹ̀ ni islam sọ pé máa sọ èsè kó asàlámù àlékù ọwọ́ ni asàlámù àlékù ẹ gbọ́dọ̀ dáhùn o pé wa alaykum salam islam sọ pé sọ ni wa ohun yóò wò lè wí kò bá wí dáadáa kò bá má wí dáadáa ìdáhùn rẹ̀ ní kíni wa alaykum. eléyìí jẹ́ òfin ọlọ́run ó wá nínú hadith eléyìí tí alimami muslim tó ń gbé jáde nínú sàhíhì wọn anabini la tabda'u al-yahuda wala nasara bis ẹ ò gbọ́dọ̀ jẹ́ni tí ó kọ́kọ́ máa sálámà sáwọn yahudi àbí nasara o ẹ ò gbọ́dọ̀ jẹ́ni tí ó máa sálámà sí wọn o tó rẹ lómi oríire ò pé o ẹlòmíì ká jẹ́ mùsùlùmí ó rírò pé o torí gbogbo nítorí kọ́ máa ṣe lòun máa ṣe o yọ àwọn àwọn kékeré òburú ń bẹ̀ kí ni òburú nu kọ́ wọná kí ni òburú nu kò sì yàjẹ́ látàrí nbí dálùkìyàmà mùsùlùmí ò sálámà sí káfìrì mùsùlùmí làwọn máa sálámà sí tọpàdé mùsùlùmí tẹnu rẹ̀ wúwo bí ìgbà tó ṣe pé irin lọ́sọ tí ò ṣe gbé mùsùlùmí bá pàdé mùsùlùmí asalaamu alaykum gbèsè kó ọmọ wojú rẹ gbèsè mọ dáama mbọlọ ti wá ọmọ àlúwo ni àà jahiliya nìyẹn ẹgbẹ́ ti islam yé nìyẹn tó bá ti rí mùsùlùmí tó rí pé musulmi ni asalaamu alaykum ìwọ bọ́kùn lọ́rùn nìyẹn kó wọn má dáhùn yóò san gbèsè rẹ kódà kó sì jọ gbẹndà kìyàmà. ṣùgbọ́n pé ọ asalaamu sí káfíìrì islam ọgbà bẹ́ẹ̀ o tọ́ bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún fi hàn wá ike tó bá yẹ pé káfìrì ńlọba sálámà sí wa ká sọ pé wa alaykum àbọ̀dọ̀ sọ́jú bá ń lọ nínú hadithi ti Bukhari àti Muslim gbé jáde anabi ni idha sallama alaykum ahlul kitab faqulu wa alaykum tí àwọn ahlul kitab bá sálámà sí yín o ẹ dá wọn lóhùn yìí pé wa alaykum eléyìí ó ń bẹ nínú wọ eléyìí tọ́lọ́ ń ṣe fáni tí kìí ṣe mùsùlùmí lórí mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ pé àwọn wọ̀nyí báyìí kó pé lọ sí dẹ́sìn ọlọ́run ọba wa ọ gbọ́dọ̀ ṣàbòsí sí nínú káràkátà kò sí ní tó burú kí káràkátà ọjọ́ pààyàn pọ̀ kò sí ní tó burú kí bísínẹ́sì ọjọ́ pààyàn pọ̀ ó sì gbọ́dọ̀ ṣàbòsí sí ó gbọ́dọ̀ yẹn jẹ nítorí pé kò bá mùsùlùmí gbogbo eléyìí la gbọ́dọ̀ mójútó torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í ṣalábòsí ó sì ṣe àbòsí ṣiṣẹ́ léèwọ̀ lórí wa wáyé o nínú ojúṣe mùsùlùmí sani tí kìí ṣe mùsùlùmí tí a ń jọ ń gbé láwùjọ kìí ṣe pé kẹjọ máa yọ àdá síra yín kìí ṣe kẹyọ bẹ síra yín kẹjọ máa léra yín ká àbí kẹ ríra yín kẹ máa mọ́ra yín lójú àbí kẹ ríra yín kẹ máa níkùn sínú síra yín ọwọ́ á rí ẹni tí kìí ṣe mùsùlùmí àbí ẹni tí kìí ṣe mùsùlùmí lórí wa náà ọwọ́ wú wú wú wú wú bí ẹni tí ọbẹ̀ ó wú títí ó tún wú kẹ́ lórí kìnnì ìrọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ni tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ojúṣe wà tí ìsìláàmù tún ní kó ṣe fẹ́ni tí kìí ṣe mùsùlùmí tó ń bá já láìmọ̀kan táìmọ̀kan ń da láàmù tínú níbí ni tí ń da láàmù tí kórira tọ́fẹ́ ba tiẹ̀ jẹ́ tọ́fẹ́ pa lọ́sàn gangan kò sí wàhálà àní dáadáa tí ìsìláàmù ní kí wọ́n ṣe ní kó máa ṣe torí látàrí dáadáa ẹni tọ́lọ́mbá nílò yọ gba ìsìláàmù nínú rẹ̀ ó náà ní kó jẹ́ alábàgbé rere fún gbogbo ẹni tó bá jẹ́ alábàágbé rẹ̀ alábàágbé yìí ọba jẹ́ mùsùlùmí ọba àmà jẹ́ mùsùlùmí sèbẹ́yìn ti mà ìpè púpọ̀ nínú alábàágbé tí kìí ṣe mùsùlùmí wọ́n máa sábà kónira bá mùsùlùmí ni nítorí pé àwọn olófin kan tó ní má ṣe àìdá sálábàágbé rẹ̀ tẹ́ ẹ bá ní ẹ gbé jáde ẹ fi hàn wá tẹ́ ẹ bá wá rí gbé tẹ́ ẹ bá fi hàn wá a jẹ́ pé ẹ máa tẹ̀ lófin ẹ̀sìn tẹ́ ẹ ṣe nù torí pé ọ̀pọ̀lọpọ̀ nira òun náà ni wọ́n máa ṣe fún mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àìdá inú wọn máa ṣe fún mùsùlùmí ìwọ fi ilé rẹ lẹ ọ̀sásọ sí ọwọ́ asásọ sí gbogbo ẹnu ọ̀nà àbáwọlé àwọn ẹni tó mú létí ọ ṣé létí ọ ṣe sásọ sí ni òfin ilé rẹ lẹ ọ máa tọ̀ síbẹ̀ tọba tí ọ lọ sí lónlé ọ yọ̀dí kọjú ìdí rẹ ọ máa sí nígbà ti pé létí ẹ náà lógiri kí ló dé tí máa sí létí ẹ ọ nílé rẹ ọ sọ̀gbẹ́ sílé alábàágbé rẹ oníkíní ń táwọn náà yàgbẹ́ ni ok tó bá ti fáwọn náà bá máa yàgbẹ́ kígbẹ́ bíi tiẹ̀ níṣẹ́ lọ́yẹ káwọn náà máa sọ nsọkúsọ bí wọn náà ṣe ń sọ títí ìjọ tí wọ́n sọ ìgbẹ́ tí ó ṣe déédéé orí ẹ̀ ó fi máa burú ní tó ń ṣe ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú alábàágbé wọn mọ ètò alábàágbé fálábàágbé ó lè wá páàkì mọ́tò síwájú àbájáde ilé tiẹ̀ nígbà tí wọ́n bá wá fẹ́ gbé mọ́tò tiẹ̀ jáde kò ní rọrùn kò ní rọgbọ ẹ máa wá wá ká yóò tún máa ṣèṣe ọlọ́dẹ orí yọọ máa ṣe ọdẹ orí wípé kí ni bẹ́ẹ̀nbẹ́ tí wọ́n páàkì mọ́tò ló ń páàkì mọ́tò ni orí rẹ lọ dàrú tí wọ́n bá paaki mọ́tò lọ páàkì mọ́tò sí ẹnu ọ̀nà léńlé lọ́yẹ kọ́ ẹ̀ sí dèdèrè ń jatọ́ lásán bẹ́ẹ̀ náà ó lè gbé rẹ̀ tiẹ̀ ìwọ́ fẹ́ jáde òní rọ́nà jáde ẹ wàá bẹ pé ńbọlọ́wọ́ ńbọlọ́wọ́ lọ à ọ̀nfàrà ni wọ́n nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹ̀ńjọ́ ń gbélé gbogbo di gan ni ọmọ yọ lẹnu kọ́mọ̀sẹ̀ tí sọ tí bá ń gbọ́rọ̀ wàlà hawla wàlà quwwata ti dáa bẹ́ẹ̀ ńbọ̀ló ti dáa bẹ́ẹ̀ kọjá pé nira ìnáwó àwọn rẹ ọlọ́run sẹ́sìn ọlọ́run sàdúrà lóru gbogbo ara lè lo jílẹ̀ ìwọ tó gbogbo ara lè kalẹ̀ ọmọ fẹsẹ̀ bó ṣe ń fò sọmọ kó ń fara ni wọ́n nìyẹn bẹ́ẹ̀ náà ni ní sọ́ọ̀sì sọ́ọ̀sì àwọn tó wà ń bẹ wọn lè má ju mẹ́ta lọ wọn máa pariwo sí gbogbo aráàlú létí ni pé gbogbo yín tẹ ẹ bá sùn ẹ dìde ẹ gbọ́dọ̀ sùn lù yìí á máa dà yín láàmú ni ṣé ẹ ma ẹ ma ìwà alábàágbé nù ẹ ma wà alábàágbé nítorí pariwo burúkú kódà tí èèyàn bá jẹ́ àgbàlagbà kò ní í gbádùn ká tó kó àwọn ọmọdé kéékèèké àwọn ọmọ pé ilé irúlé ayé wàhálà wo lẹ wà wọn wá bàbá àti màmá òun irúlé ayé wàhálà wo lẹ wà wọn wá báyìí ariwo ikọ. wàlá hawla wàlá quwwata illa tẹ́ ẹ ma ìwọ alábàágbé kálábàágbé nù ẹlòmíì wọ́n lè kí àpàlà tó melemẹlẹ ní ṣọ́ọ̀ṣì tí wọ́n máa lu kankankan wọ́n máa lu débi kí àwọn míì bínú ọyà torí pé wọ́n sáfẹ́ fara ní alábàágbé wọ́n fẹ́ fara ní aládùúgbò àbí ṣé ọlọ́run tá à ń pè ó dìgbà tá a bá tó pariwo kó tó gbọ́ wa ọlọ́run tá à ń pè ó dìgbà tá a rí wọ̀ bá ṣe kí gbogbo ará yọ gbọ́rọ̀ kọ́lọ́run tó gbọ́ àbí mo lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ nígbà àfi kẹ́ ẹ pariwo àfi kẹ́ ẹ lulu kí ló ọya o àfi kí microphone ọ máa ké o. a gbọ́dọ̀ mọ ìwà alábàgbé falábàgbé tọ́jú bá ké bí wọ́n ṣe ń ṣe ní gbogbo yẹn náà bá máa ṣe ìlú òní ṣe gbé má ìlú òní ṣe gbé má torí kò sẹ́ni tí ò máa kí gbogbo nǹkan máa dàrú ṣùgbọ́n làákàyè òní ń darí kálukú pé áá ah, mẹ́nìkan ah, bá ń sọ de orí ẹ̀yin ó sì ṣe làákàyè torí ẹ̀ tó bá jẹ́ pé ariwo ariwo ariwo ni njó la ní lọ́síwájú njó la ní lọ́síwájú a lè ní lọ́síwájú láéláé ọlọ́run ọba tá à ń pè kọ̀sẹ̀ dìgbà tẹ́ ẹ bá tó pariwo kó tó gbọ́ yín àwọn sàhábà wọn bẹ lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́jọ́ kan àwọn sàhábà yìí wọ́n ń ṣe àdúrà lẹ́ni tí ń gbóhùn sókè a anabi ni irba'u ala anfusikum ẹ sì ra yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. fa innakum la tad'una asamman wala ghaiba ọlọ́run ọba tẹ́ ń pè ké sadití ké sì sọ bá ta kalẹ̀kùn rẹ̀ ńgbà kan tí wọ́n ní òsín lé subhanallah sẹbi náà làásì ń pa kéèsì olódòmí nánú àwọn mùsùlùmí tọwọ mọ́sálásí ti ń ṣàdúrà wọ náà mọ́tò tó mi ó ti rà mí o ẹyin sùkú mariama tí o ti fáàsì tí o fáàsì ariwo ta ló ń fẹjọ́ sùn ní. ọlọ́run ọba ló ń pè pé ọlọ́run lọ́nà tí wọ́n fi mọ̀ pọ̀ ń pè má tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí pé ọlọ́run ọba tó ń pè kèé sadití ọlọ́run ọba tó ń pè kèé sọba tá a kanlẹ̀kùn rẹ̀ ńgbà kan tí wọ́n sọ pé bízì àbí kò sí ńlé torí di eléyìí báyìí mùsùlùmí àwọn máa ń sọ ìwọ̀ fúnníwọ̀ wọ́n máa ń sọ ẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ mùsùlùmí kì í fara níyàn mùsùlùmí kì í wá burú fọmọlàkejì mùsùlùmí kì í wá burú fálábàgbé rẹ̀ mùsùlùmí máa wá dáadáa fálábàgbé rẹ̀ ni. gbogbo tí ọba ti ní alábàágbé lára ẹni rí mùsùlùmí kọ́ dáwọ́lé tá a bá wá rí mùsùlùmí kan àbí mùsùlùmí mi ti ń fara ní alábàágbé rẹ̀ ajẹ́pẹ́ lẹ́yìn ọ̀gbẹ́ islamu yìí olódò burúkú ni. bí ìsìláàmù ti wá ṣe sọ fún wa nù ọwọ́ mùsùlùmí nínú ojúṣe rẹ̀ òun náà ni kò ṣe dáadáa sí alábàágbé rẹ̀ alábàágbé rẹ̀ kò bá jẹ́ pé kì í ṣe mùsùlùmí kò bá

torí de eléyìí báyìí dáadáa ìníkí mùsùlùmí máa rò sálábàgbé rẹ̀ dáadáa ìníkọ́ máa fi náwó sálábàgbé rẹ̀ dáadáa irú ètí ń fẹ́ kó ṣe sóhun ìníkọ́ máa ṣe sálábàgbé rẹ̀ kọ́bá àmọ́ jẹ́ mùsùlùmí eléyìí jẹ́ òfin ọlọ́run ọba wa. ó wà nínú hadith eléyìí tí bukhari àti muslim gbà wá anabi sallallahu alayhi wa sallam oní ma zala jibrilu yusini bil jar hatta dhanantu annahu sayuwarrithuhu malayika jibril kò yé sọ fún mi pé ṣe dáadáa sálábàgbé rẹ ṣe dáadáa sálábàgbé rẹ ṣe dáadáa sálábàgbé rẹ débi pé mo bẹ̀rẹ̀ sí ní rò pé hey ọjọ́ kan máa ń bọ̀ tí malayika jibril lọ sọ fún mi pé tí mo bá kú alábàgbé náà lẹ́tọ̀ọ́ sí kó jogún mi kò bá má jẹ́ mọ̀lẹ́bí mi. torí ẹ jama ẹ̀rí aká kò lè fún wàrà àmọ́ lè dá wàrà nù tọba ti torí pé alábàgbé rẹ ṣe mùsùlùmí tọ́wọ́ tí òjò rí ayé gbé lálàáfíà wàláhì ó lè ṣe sábàbí kan mọ́ra àlìjáná wọ̀ tààrà tonti pé kèfèrí lòun ó lè ṣe sábàbí kọjá yìí pé àti iná lọ́ọ̀bà dàlìjáná torí ẹ̀ ló ti jẹ́ pé mùsùlùmí máa sọ́ra gidigidi mùsùlùmí ẹ̀ ṣàìdá mùsùlùmí ẹ̀ wá ìdá fọ́mọlàkejì kì í wá ìdá fọ́lábàgbé rẹ̀ alábàgbé yọ ọba àmọ́jẹ́ mùsùlùmí tọ́ ọba gbàgbé ojúṣe mùsùlùmí sí alábàgbé sí ẹni tí èsè mùsùlùmí là ń sọ̀rọ̀ lónìí ìsìláàmù ọ̀gbà kọ́ wa máa ṣàìdá sí nítorí kó wọn bá ti jẹ́ mùsùlùmí torí ẹ̀ alábàgbé tí èsè mùsùlùmí wọn ló ní ìwọ jíjẹ alábàgbé dandan sì ni ká pé ìwọ yìí fún ó ní ìwọ jíjẹ alábàgbé dandan ni ká pé ìwọ yìí fún ọba àwọn asekeferi rẹ ńlọmọ ńlọmọ asekeferi yẹn ni ó pé òun ṣùgbọ́n àwa ń tiwọ́ ọ̀wọ́ kó ti jálábàgbé wọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká má fara ni a gbọ́dọ̀ fara ni tẹ bá béèrè pé kí wọ́n á lẹ̀ tọ́ rẹ̀ lórí wa ńgbà tó wa ọ̀ gbọ́dọ̀ fara ni ọ̀ gbọ́dọ̀ fara ni tẹ̀lé ìjọba torí ẹ̀ alábàgbé rẹ̀ yẹn kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n wà ní kò pé kọ ó kọ ọ̀ràn lọ́wọ́ kò sí ní tó burú kọ torí di eléyìí báyìí o lè fowó ràn lọ́wọ́ o lè fowó ràn lọ́wọ́ o lè dáṣọ sí lọ́rùn o lè fóúnjẹ ràn lọ́wọ́ ọmọ tẹ́ tó lè ṣe ṣùgbọ́n kò rẹ́ni tó lè ràn lọ́wọ́ ràn lọ́wọ́ mọ̀nà gbogbo eléyìí ọ̀nbẹ nínú nǹkan tó yẹ kó o lè ṣe láì jẹ́ kó o wo pé kìí ṣe mùsùlùmí torí kọ́ lọ́wọ́ lópin ìgbà tó náà bá ti jẹ́ ni tí ń títẹ̀ mọ́ o lópin ìgbà tí o bá jẹ́ pé òun àtàwọn kan lẹ̀ dí àpò pọ̀ láti bá tiẹ̀ jẹ́ o ha ọlọ́ni la yanhakumullah anil ladina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin ọlọ́ni ló wọ̀ kọ́ fún yín lórí àwọn ẹni tó ṣe pé wọn ò gbógun tì yín nídìí ẹ̀sìn wọn ò sì lẹ́yìn kúrò ń lu yín wọn ò lẹ́yìn kúrò ń lé yín wọn ò lẹ́yìn kúrò ládùúgbò yín àwọn èyí sì ṣe mùsùlùmí àmọ́ wọn ò ṣàìdá kan yín ọlọ́run ló wọn kọ pé kẹ́ ẹ ṣe dáadáa sí wọn mo rò pé ọ̀rọ̀ ọlọ́run là ń gbọ́ yẹn o ọlọ́run ló wọn kọ kẹ́ ẹ ṣe dáadáa sí wọn ọlọ́run ọba ọba nífẹ̀ẹ́ sí àwọn olùṣèdọ́gba ilé ọba wa nínú hadith ìpè asma ọmọ abibakar sadiq ó ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ní ọdún tí wọ́n ṣe sulhul Hudaybiyah ní ọdún kẹfà lẹ́yìn hijra ó ní ìyá òun wá sí Madina ìyá òun sì jẹ́ káfíra ọ̀sẹ́bọ ìyá yìí ìrànlọ́wọ́lọ́wọ́ wá sọ́dọ̀ òun láti Asma'u wa lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ gba yọ̀ǹda lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé sóun lè ṣe dáadáa sí ìyá mùsùlùmí o gẹ́bí wa náà ni tí bàbá rẹ̀ jọ lọ́ya tí bàbá jọ ń sànkó tí bàbá ọwọ́ àmà bèrè pé ṣé o lè ṣe dáadáa sí bàbá ṣé o lè máa fún bàbá lówó anabi ni siliha ṣe dáadáa sí ìyá rẹ̀ tó pé tó máa ń ṣe dáadáa sẹ́ni tí ń sa ìdásí ọ tó máa ń ṣe dáadáa sẹ́ni tí ò lérò pé ó lè ṣe dáadáa sóhun ní tó súnmọ́ jù ni pé lọ́jọ́ kan yọ padà sí Islam náà ni yọ padà sí Islam náà ni nítorí pé Ọlọ́run dá ẹ̀mí lórí kọ́ máa nífẹ̀ẹ́ sẹ́ni tí máa ń ṣe dáadáa sí ó sì dá ẹ̀mí lórí kọ́ máa kórìíra gbogbo ẹni tí máa ń sa ìdásí gbogbo ẹni tó máa ti ń ṣe dáadáa sí yóò nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹni tó máa ti ń sa ìdásí yóò kórìíra rẹ̀ eléyìí jẹba wáyé o kò sí nínú ojúṣe mùsùlùmí sani tí èsè mùsùlùmí o wíkẹ́ kọ́ ọmọ bá wọn sọdún wọn o torí pé ẹjọ́ wà ládùúgbò torí pé ẹjọ́ wà ń lù torí pé ẹjọ́ wà ní orílẹ̀-èdè kọ́ wa ní gbogbo ọdún tó bá ti bọ́ láyé ẹ̀ńjọ́ ń ṣe ni o kò sí nínú ojúṣe rẹ̀ sani tí èsè mùsùlùmí nítorí pé ń bẹ̀ yẹn lakum dinukum waliyadi kálukú lọ lẹ́sìn tiẹ̀ kó mójútó ẹ̀sìn wọn ẹni tiwọn ẹ̀sìn wọn ló bí ọdún wọn ọ̀gbọ́dọ̀ bá wọn kópa nínú ọdún wọn. àwọn rí i pé ń ṣe tí wọ́n ń ṣe òṣèlú tí wọ́n ń ṣe nísìn wọ́n sì láwọn múra fún ìbò wọn tí wọ́n fẹ́ dì yí báyìí. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ti jẹ́ ọmọ gidi ni wọ́n ń ṣèṣe jàǹdùkú báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ṣe pé wọ́n ní òbí láwọn òbí gidi tí wọ́n tọ́ àwọn ọmọ wọn dáadáa làwọn ọmọ yìí ni wọ́n ti yàyàkuyà mọ́ àwọn òbí wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ti yagara mọ́bi lọ́wọ́ wọn ò gbélé má wọn ò gbọ́rọ̀ sóbi lẹ́nu má ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni wọ́n lọ péjọ sóríta sóríta nítorí àìbáàmà bẹ́ẹ̀ nìkan nínú àwọn olóṣèlú bàbá àfẹ́ lù àwọn fún lu àwọn ẹ̀ẹ́sì bí bàtà téèyàn wọ̀ sẹ́sẹ́ làwọn ni àbí àbí fìlà tí wọ́n dé sórí pé àwọn retí ẹni tí ó lu àwọn subhanallah ìwọ ọmọ tí yàá fi ìwọ ọmọ tó ní bàbá ìwọ ọmọ tó jẹ́ kó lára ọ lẹ́bi tí ì ṣe pé ọkàn jábọ́ látòrí igi mọ́ngò lọ́wọ́ lọ́ọ́ fira rẹ ló fira rẹ sílẹ̀ fẹ́nìkan pé àyíká amọ̀tọ́ bá fẹ́ lù ọ́ subhanallah wọ́n máa wá kádà wọ́n máa kádà kọ́bẹ̀ ká ló kọ́ pé àwọn fẹ́ kún ọmọ nìyàn a'udhu billahi minash shaitani rajim ó dájú pé ètò kún ọmọ àdìbò tí wọ́n kó wá látọ̀dọ̀ àwọn òyìnbó kò wúlò fún àwọn yìí bó tilẹ̀ jẹ́ pé láti pìlẹ̀ gan islam gbogbo orú àwọn ètò yẹn ẹ̀yin náà kúkú ti rí rìsọ́ọ̀tì mú jáde ẹ̀yin náà rí rìsọ́ọ̀tì so ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà ní ka òṣèlú yìí kún òun náà ni pé do or die issue so dada ni àwọn gbọ́dọ̀ wọlé ìdínà ẹ mọ̀ gbọ́ nínú àwọn ìròyìn lóríṣiríṣi nísìn wọn ran àwọn ọmọ kan lọ bá àwọn alátakò wọn wọ́n ká wọn mọ́lé èyí tí wọ́n bá rí mú wọ́n lù pa èyí tí wọ́n bá rí mú wọ́n máa dẹdẹ rẹ̀ ká wíwá tí yẹn ń dẹdẹ ehoro subhanallah ẹ dákun irú ètò burúkú wò irú ìlànà burúkú wò tá a sì mà ipe gbogbo ẹni tí ó bá padà wọlé òun nígbà tó ń bá ti wọlé tán kọ mẹ́nìkan mà àwọn ọmọ tiẹ̀ wà lókè òkun àwọn ń kàwé àwọn ọmọ ọlọ́mọ làwọn máa lò láti fi dà lóru àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n máa lò láti fi ba nǹkan jẹ kò sí olóṣèlú kan tó má kúrò nínú àwọn hùwà jàgídíjàgàn báyìí torí ti eléyìí ọdọ wọ wa oníkálukú kó kìlọ̀ fọ́mọ rẹ̀ oníkálukú kó wọ ọwọ́ ọmọ rẹ̀ bá sọ nítorí pé oníkálukú wa bíbẹ tá à ń bẹ láyé yìí nítorí òkú kálukú ni kọ́kọ́ dáa fún láyé kọ́ dáa fún lálùkìyàmà kọ́ wá sínú ojú ọ̀nà tá a lè gbà láti wá pé kọ́ dáa fún aláyé kọ́ dáa fún alálùkìyàmà ká máa tọ ojú ọ̀nà àti bàtọ́ ọmọlàkejì ká máa tọ ojú ọ̀nà àti kọ́ lẹ́kún eléyìí ojú ọ̀nà àti sórí ibú láyé àtàlùkìyàmà ni kọ́lọ́ wọn mọ̀ sáwà lórí ibú torí di eléyìí báyìí ọ̀dọ̀ owó òbí kó kìlọ̀ fóbi rẹ̀ ọ̀dọ̀ owó àwọn aṣíwájú ẹ̀sìn kó kìlọ̀ fáwọn ọmọlẹ́yìn wọn nítorí wípé à ń ba nǹkan jẹ́ à ń da nǹkan rú kò sí nínú tí máa mú lọ síwájú báwọn èèyàn yìí máa bá táwọn èèyàn jẹ ni a sì rí borílẹ̀-èdè wa ṣe dáa tó àríwá ṣe nílọsíwájú tó nígbà tá a máa tún à ń ba gbogbo nǹkan jẹ kí ni nǹkan táwa máa rí wò kí ni tá máa rí wò orílẹ̀-èdè ọ̀lọ́wájú rárá gbogbo nǹkan bàjẹ́ gbogbo nǹkan dàrú àwọn tí kan sọ̀sẹ̀lú ní kówó jẹ ìlú òṣèwò àtún àmọ́ bàtàrà wa jẹ́ àmọ́ gbẹ̀mí ara wa lórí kíni tó ṣe pé ẹni tó ti torí rẹ̀ lọ́gbẹ̀mí ọmọlàkejì rẹ̀ tó ń bá ti débi tí ń lọ kọ́dà kọ́ dọ́ màmá ẹ dọ́dọ̀ rẹ̀ kan yóò tún kọ́lọ́pọ̀ oko yín ni ẹ̀yin ọmọ abú yìí ok ó ti gbà kíkọ́ ọmọ abú lọ́bọ̀ ń ṣe tó ń fi ríbi tó ń dédé tó dédé lé ọ̀dọ̀ wọ́ o kábẹ́rù ọlọ́run ọ̀rọ̀ tí àwọn aṣíwájú ẹ̀sìn gbogbo tí wọ́n ń sọ pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn kejì ní nàìjíríà ń bì ọ̀banilẹ́rù pípọ̀ ó sì fi hàn pé wọ́n ń gbé owó ribiribi fún wa nítorí pé ìbò yìí báyìí ó wu àwọn kan pé lálá gbàgàdà àfi káwọn wọlé náà ni ní àwọn àbò òfò tí wọ́n ń di wọ̀nyẹn tí ò wúlò tá a sọ tako islam islam tako òun. látàrí owó tí wọ́n gbà ọ̀kan sọ pé tí èèbá sẹni tó wà lórí àpèrè ìjọba ní ìsìn lọ́ba tún wọlé òun ó ṣílẹ̀kùn náà ok ilé rẹ̀ ní nàjà ànámáwa ẹgbẹ́ sọkúsọ ńgbà tó gbowó tán wọn á fi léèrè pé iná báwo ọ̀dọ̀ rẹ̀ lẹ̀kùn rẹ̀ wà ní ó òun ní wà agaragodo rẹ̀ kò sí kọ́kọ́rọ́ tó lè ti àfi tó wà òun. irọ́ lásán kò sí tí wọ́n wọn òpùrọ́ lásán. bákan náà a rí nínú wọn ẹni tí ń sọ pé sẹ́nìkan wọlé sọ́mọ ẹgbọ́rọ́ sọ́mọ tí bàbá kọ́ ni iná tí bàbá tí wọ́n ń lò tí ń fi hàn kí wọ́n ti gbowó ẹnìkan ni kẹ́nìkan bá sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan ní o yọ sọ orílẹ̀-èdè irọ́ lásán ṣé ní ìsìtẹ́yìn lọ sọ̀rọ̀ orílẹ̀-èdè ṣé mùsùlùmí ṣé bá kan tí wọ́n bá sọ nàìjíríà di orílẹ̀-èdè àwọn christian kò burú àmọ́ tí wọ́n bá fẹ́ sọ di orílẹ̀-èdè islam ìgbà náà ló burú abẹ́yìn ò ti fura so nítorí ẹ gbogbo táktíìsì tiwọn láti sọ nàìjíríà di orílẹ̀-èdè tí ó jẹ ọmọlẹ́yìn pọ́ọ̀lù nìkan wọ́n lé lẹ́yìn òbúrú àmọ́ nítorí ẹ̀yìn bá ń ṣe hayya ala salat ẹ wá ti sọ̀rọ̀ àwọn àwọn kìnìyàn nu àwọn kìnìyàn nu kí wọ́n á ẹ̀yìn kìnìyàn jàtijàti táwọn bá jẹ́ àwọn kìnìyàn torí délé ọ̀dọ́wọ́ wa o mùsùlùmí ni ò ní ò fura wọn sùn wọn jókòó tẹtẹrẹ tọmọ tanra rẹ jẹ tọmọ ti róúnjẹ sí ń fún ọ̀pọ̀lọpọ̀ orí wọn ò so nítorí délé ọdọwọ wa Ọlọ́run bá kó túnbọ̀ sí àgbéga fẹsẹ islam Ọlọ́run bá kó túnbọ̀ ran àwọn ọmọlẹ́yìn anabi sallallahu lọ́wọ́ bá sallallahu alaihi wasallam káwọn náà wọn pẹ̀lú wa kájọ máa sin lọ́n kádìjọ pọ̀ nídìí ẹ̀sìn Islam kárántí wípé nínú tọ́lọ́ máa fi gbàdúrà èèyàn lóru àti lọ́sàn ní kọ̀kọ̀ àti ní gbangba òun náà ní ká pọ̀ ní mímọ́ sí asọ́láàt fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́wọ́n bá wa àtàwọn màláìka rẹ̀ àwọn náà máa ń ṣe asọ́láàt fọ́gà wa anabi wa sallallahu alayhi wa wa sallam.